ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbà náà ni a fi fún ọlọ́run ọba ẹ̀kú ọlọ́run àìṣá ọlọ́run àìdìbàjẹ́ àìlèyípadà tó ń yí gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run tó ka ìwọ àti èmi yóò tó fún wa ní oore ọ̀fẹ́ àti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2024 àkórí ọ̀rọ̀ yanjú wa ti òwúrọ̀ yìí náà ni ọgbọ́n apá karùn-ún ẹ̀sẹ̀ bíbélì kan náà tí a ti fi ń dára lẹ́kọ̀ọ́ lórí àkórí náà la ó tún múlò lónìí tí wà nínú ìwé Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ ogún sí ẹsẹ̀ ìkejì ó lé ní ogún kí Ọlọ́run kó túmọ̀ rẹ̀ sí ọkàn àyàwá bí a ṣe ń kà ní orúkọ Jésù ǹjẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ ìyànjú wa lórí ọgbọ́n àti ìbẹ̀rù Olúwa bọ̀ ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí ìkejì ó dín ní àádóje psalm one twenty eight ẹsẹ̀ kìíní sí ìkẹfà ó wí pé ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù olúwa tí ó sì ń rìn lé ọ̀nà rẹ̀ nítorí ìwọ ó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ ìbùkún ni fún ọ yóò sì dára fún ọ obìnrin rẹ yóò dàbí àjàrà rere eléso púpọ̀ ní àárín ilé rẹ àwọn ọmọ rẹ yóò dàbí igi olífì yí tábìlì rẹ ká kíyèsí pé bẹ́ẹ̀ lè a ó bòsí fún ọkùnrin náà tí ó bẹ̀rù olúwa kí olúwa kí ó bù sí fún ọ láti Síónì wá kí ìwọ kí ó sì máa rí ire Jerusalem lé ọjọ́ ayé rẹ gbogbo bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó sì máa rí àti ọmọdé ọmọ rẹ àlàáfíà lára Israẹli mo gbà ní àdúrà wípé kí àlàáfíà kí ó wà lára orílẹ̀-èdè wa Nàìjíríà ní orúkọ ńlá Jésù Kristi àmín olùfẹ́ kí ni yóò ṣẹlẹ̀ bí o bá bẹ̀rù Olúwa ohun àkọ́kọ́ ni wípé bí mo bá bẹ̀rù olúwa ohun tí ó ṣẹlẹ̀ ni pé n ó di alábùkún fún bí mo bá bẹ̀rù olúwa èkejì ni pé n ó jẹ iṣẹ́ ọwọ́ mi tí ó túmọ̀ sí pé n ò ní ṣiṣẹ́ fún ẹlòmíràn jẹ ohun kẹta tí ó ṣẹlẹ̀ ni pé inú mi yóò máa dùn ohun kẹrin ni pé yóò dára fún mi ohun karùn tí ó ṣẹlẹ̀ nígbà tí mo bá bẹ̀rù olúwa ni pé kì yóò sí ìyàgàn nínú ilé mi ohun kẹfà tí ó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ mi yóò pọ̀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 jẹ́ ká tún wọn tí orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ kejìlá àti ìkẹrìnlá tí ó sọ fún wa ó sọ pé ọkùnrin wo lè ó bẹ̀rù olúwa òun náà ni yóò kọ́lé ọ̀nà tí yóò yàn ọkàn rẹ̀ yóò jókòó nínú ire irú ọmọ rẹ̀ yóò sì jogun ayé àṣírí olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀ olùfẹ́ bí o bá bẹ̀rù olúwa olúwa yóò máa kọ́ ọ lọ́nà tí ó yàn láti máa tọ̀ yóò máa tọ́ yóò sì máa darí rẹ lọ́nà tí ó tọ́ olúwa yóò mú kí ọkàn rẹ balẹ̀ èyí tó túmọ̀ sí pé o ò ní máa dààmú nípa ohunkóhun àwọn ọmọ rẹ yóò sì jogun ayé wọn ò di alágbára tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n máa ṣe àkóso ayé yìí ọlọ́run tó wá fi àwọn ọlọ́run yóò sì tún máa fi àwọn àṣírí rẹ̀ hàn fún ọ yóò sì tún mú kí ó mọ májẹ̀mú rẹ̀ nítorí pé ìwọ ti yàn láti máa bẹ̀rù rẹ̀. Mo gbàdúrà pé eléyìí jẹ́ ìpín ìwọ àti èmi ní orúkọ ńlá Jésù Kristi. Jẹ́ kí gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ìbẹ̀rù yín kí ó máa darí apá ibi gbogbo nínú ayé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ mi kí n bá má ṣàgbé lọ́wọ́ àwọn mìíràn ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́kẹta Olúwa o ẹ jọ̀wọ́ ẹ máa kọ́ mi kí ẹ sì máa darí mi ní kókó ibi gbogbo nínú ayé mi ní orúkọ Jésù. Eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Olùfẹ́ mo sọ mo sì gbà ní àdúrà pé bí o ṣe pinnu láti bẹ̀rù Ọlọ́run nínú ọkàn rẹ Ǹjẹ́ Olúwa náà yóò máa fi àwọn àṣírí rẹ̀ hàn fún ọ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogunrìyìnká. Bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní tó sì di alábùkún fún nípa rẹ̀ tí o fẹ́ láti máa darapọ̀ mọ́ abá ìjọsìn ilé ìjọsìn wa kí o lè máa dàgbà sí nínú ìmọ̀ràn Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinodu close by Jimoh Dutola street of Eric Moro Surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ tí àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́jọ ó kọjá ogún ìṣẹ́jú pàtẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́jọ àbọ̀ sí aago mọ́kànlá òwúrọ̀ bí o ti ń pinnu láti darapọ̀ mọ́nú èkéyìí ìsìn mú gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣàtúntò ìgbé ayé rẹ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.